ògo ni fún ọlọ́run lókè ọ̀run hallelujah mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní tó fún mi láti lè gbọ́ mi ní wákàtí gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi àti bí tẹ́ ti ń wò mí ọlọ́run rán mi sí orílẹ̀-èdè gbogbo nípasẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ lẹ́nu mi lónìí ọlọ́run rán mi sí àwọn ọlọ́lá àwọn ọlọ́rọ̀ àwọn olówó àwọn èèyàn jàǹkànjàǹkàn ní àwùjọ ọlọ́run rán mi sí wọn kí ọlá wọn lè pọ̀ lọ́dún yìí kí ògo wọn lè bùyọ ní ọdún yìí kí wọ́n lè ṣeré lọ́dún yìí bẹ́ẹ̀ náà lọ́run rán mi sí àwọn tòṣì àwọn tálákà àti àwọn tí wọ́n ń fi ipá ṣe làálàá láti jẹ àbí àti mu nítorí pé ọlọ́run fẹ́ sọ wọ́n di ọlọ́lá lọ́dún yìí ọlọ́run fẹ́ sọ wọ́n di ọlọ́rọ̀ lọ́dún yìí ọlọ́run fẹ́ sọ wọ́n di ẹni ìbùkún lọ́dún yìí nípasẹ̀ kí wá ni ọlọ́run pè mí ní àná láti gbé iṣẹ́ ìránṣẹ́ kan lé mi lọ́wọ́ ó sọ fún mi pé ọmọ gòkè wá síbí nítorí pé nípasẹ̀ rẹ àti àwọn wòlíì mìíràn tí ẹ ó jọ gbàdúrà lórí iṣẹ́ ìránṣẹ́ tí òun fẹ́ gbé fún mi wípé wọ́n máa bẹ̀rẹ̀ ìsọjí ìta gbangba ní odidi ọjọ́ kan odidi ọjọ́ kan ní ìsọjí ìta gbangba yìí ó sọ fún mi wípé kí n polongo ẹ̀ já gbogbo àgbáyé ipe sọjí ìta gbangba yìí agége stadium tàbí LTV grand tàbí MITV ni òun máa ti polongo ara wọn onóhun fẹ́ gba three hundred thousand people la ní ọjọ́ kan ṣe ó nítorí náà ó ní àga three hundred thousand ní kí n gbà sínú program náà ó wípé ó máa ṣe ṣe nípasẹ̀ àwọn tóun ti yàn tóun dẹ̀ ti ṣe lógo wípé kí wọ́n gbé ètò yẹn ga àti pé kí wọ́n jẹ́ kí ètò yẹn kó wá sí ìmúṣẹ èmi ò mọ̀ bóyá ọlọ́run yàn ẹ́ ṣùgbọ́n tó bá ń gbọ́ mi nísinsìnyí mo gbà pé ọlọ́run ti yàn ẹ́ ọlọ́run ní kí n kéde àwọn nǹkan tí mo nílò tí àwọn three hundred thousand people tó máa fi ṣoríire ní ọjọ́ kan ṣo pẹ̀lú àwọn tí wọ́n ṣe agbátẹrù iṣẹ́ ìránṣẹ́ yìí àti ìrànlọ́wọ́ ọlọ́run ní kí n sọ fún wa wípé a máa nídìí àwọn akọrin títí ẹ̀mí tó ti gbajúmọ̀ láti gbé iṣẹ́ ìránṣẹ́ náà ọlọ́run ní kí n sọ fún wa wípé a máa nídìí three hundred thousand share mi ò gbọ́dọ̀ dínkù kò dé gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run sọ pé kí n sọ fún yín pé ohun kan gbọ́dọ̀ wà tí three hundred thousand yìí tó gbọ́dọ̀ fi sẹ́nu ní ọjọ́ yẹn nínú programme yìí lábẹ́ bó bá ti wù kí nǹkan náà kéré tàbí kó pọ̀ tó ní jíjẹ ọlọ́run sọ pé kí ọlọ́run sọ fún mi pé àwọn instrument tí a máa gbà tó máa lè gbé adúrú irú programme yìí nílùú Agége stadium tó máa jẹ́ programme ìsọjí ìta gbangba ọlọ́run sọ pé kì í sọ wípé bí ẹnìkan bá wà kóun kúkú gba stadium yẹn fún wa kó lè ṣe é lò ní ọjọ́ náà pẹ̀lú ohun ní ẹ̀ tí ọlọ́run ti fún ọlọ́run ní kí n sọ fún wa wípé àwọn security tó dára tó dẹ̀ péye láti lò ní kí a lò ní ọjọ́ náà ọlọ́run ní kí n sọ fún wa pé ká polongo ẹ̀ káàkiri gbogbo àgbáláyé kí àwọn èèyàn three hundred thousand yìí jù bẹ́ẹ̀ lọ kó lè wà lórí ìdúró ṣùgbọ́n láàrin wọn lòun ti mú three hundred thousand lòun ti mú láradá àti ràn lọ́wọ́ àti mú wọn borí program yìí máa wá ní ẹ̀ẹ̀kan ṣo ní ọdún ọlọ́run ni kí n sọ fún gbogbo ìwọ tó ń gbọ́ mi ìpè a fẹ́ ìrànlọ́wọ́ lórí program yìí ká ba lè mú ọjọ́ sí program yìí a fẹ́ ìrànlọ́wọ́ ọlọ́run sọ pé nípasẹ̀ yìí tí ẹ ti ní ànító àníṣẹ́kù ẹ kàn gbìyànjú kẹ́ ẹ pè mí sórí ẹ̀rọ mi prophet èèlò ni o fẹ́ lò fún program náà tàbí wípé nǹkan kan ṣolẹ́ lè gbé nínú nǹkan méje nǹkan méje ló wà níbí láti ṣe ọlọ́run sọ pé nǹkan méje tí mo dárúkọ yìí inú ẹ̀ ní agbègbè ibi tá a máa lò agbègbè stadium inú ẹ̀ ní instrument inú ẹ̀ ní olórin ẹ̀mí tó máa kọrin inú ẹ̀ ní nǹkan tí wọ́n máa fi sí ẹnu inú ẹ̀ ní ààbò lórí gbogbo àwọn èèyàn tí wọ́n bá wá bẹ̀ àti àwọn ohun ní wọn inú ẹ̀ òun ni àwọn gbogbo nǹkan tí ẹ̀mí ọlọ́run ti sọ àwọn ṣíà three hundred dozen inú ẹ̀ ní àwọn kan wọ̀nyí ọlọ́run sọ pé kí n sọ fún gbogbo ẹ̀yin tí ẹ ní tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ ní sí tẹ́ ẹ fẹ́ kí ṣe rere ọdún yìí kó tayọ gbogbo ìgbà tẹ́ ti wà ní ilé ayé tẹ́ ẹ fẹ́ kí ọlọ́run kó ṣàánú fún yín kó dẹ̀ gbé yín sókè ju ayé lọ bí o ti ń gbọ́rọ̀ mi ọlọ́run sọ pé kí n sọ fún yín ipe kẹ́ ẹ ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ ń tẹ́ ẹ bá lè ṣe ní inú ẹ̀ ẹ ṣe kó wá wo ohun tí ọlọ́run ó ṣe ìdánilójú ọlọ́run wà pé èèyàn kì í bọ́ lọ́run ṣòwò kó pàdánù o ò ní tó ṣì mọ́ nínú ayé yìí bẹ́ẹ̀ ni nígbà tó bá máa di ọdún tó ń bọ̀ fúnra rẹ̀ ló máa sọ pé bóyá kára lòlù Tafawa Balewa square àbí ibi tó tún ju Agége stadium lọ nítorí pé ó ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ Ọlọ́run sọ fún àwọn òtòṣì àti àwọn tó ń ṣe làálàá àwọn tó yẹ pé wọ́n ń rọ́jú jẹ ipe kan darapọ̀ pẹ̀lú kan fi dán òun Ọlọ́run wò òun máa mú wọn kúrò ní ilẹ̀ tó ṣá òun á mú wọn lọ sí ilẹ̀ ìlérí òun á dẹ̀ fi wọn ṣọba lórí àwọn ènìyàn tí wọn ò lérò nítorí náà mo kéde bí ọlọ́run ti rán mi mo fẹ́ kó darapọ̀ kó pè mí lónìí bó ti ń gbọ́rọ̀ yìí kí ọlọ́run kó wá mú ìlérí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ pẹ̀lú pè mí sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí zero seven zero three six zero three eight seven five seven tàbí whatsapp nọ́mbà mi zero nine one three five six four two zero five seven bẹ́ẹ̀ kan náà ni máa fi bank tí a máa lò sílẹ̀ tí o bá ti bá wa fi nǹkan síbẹ̀ kó lè ṣeé ṣe o lè pè mí síwájú ó dẹ̀ lè ṣe ń tágbára ẹ ká tún pè mí lẹ́yìn tó bá ṣe tán kí n kàn sọ gbólóhùn kan sí ẹ màá ní kó béèrè ohun tó ń fẹ́ lọ́wọ́ ọlọ́run bí nǹkan náà ti lè burú tó ìwọ ṣáà máa rojú béèrè èmi á sọ àrò àṣẹ náà bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run tí kò fi yí padà ọba tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo á ṣàánú fún ẹ á dẹ̀ ṣe ohun tó fẹ́ láti mú inú ọkàn ẹ bí wọn náà ti dá sí ọ̀rọ̀ program tí a fẹ́ ṣe ní Agege stadium tàbí LTV grand tí à ń polongo ẹ̀ yìí bí ẹ bá ṣe tètè ràn wá lọ́wọ́ sí la máa dájọ́ lé lórí sí kí ọlọ́run kó mú ìlérí náà ṣẹ tàbí kó fi nǹkan sí àkáǹtì First Bank ní àkáǹtì náà Michael ọlọ́run bẹ lawal lè máa bá ní àkáǹtì náà àkáǹtì nọmbà náà ní three one one six two one six seven seven eight èmi mọ̀ pé lórúkọ jésù ọlọ́run á lò ẹ́ á lò ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùfẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ̀yin tọ́lọ́run ti ń lò tẹ̀lé ń rí ìyanu ẹ jọ lásìkò yìí ìyanu tẹ ó rí ó tún máa yà yín lẹ́nu sí ẹ̀yin tí ẹ tí ì dá sí rárá ẹ dá sí ipò yìí ẹ dá sí iṣẹ́ ìránṣẹ́ yìí kí àwọn ènìyàn three hundred thousand tàbí jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ẹ̀yin fúnra yín kẹ́ lè rí ojú rere Ọlọ́run ní ìjọ kan ṣo ní gbogbo ọjọ́ tí a bá máa ṣe program yìí aṣọ funfun ni kí gbogbo ẹni tó bá máa wá sí program náà aṣọ funfun ni kí ẹ wọ̀ ẹ má wọ aṣọ mìíràn aṣọ funfun ni kí ẹ wọ̀ ìyíkéyìí nínú aṣọ funfun tẹ bá ní ni kí ẹ wọ̀ àwọn tí wọ́n bá ti wá gbọ́ program yìí tó yẹ pé ẹ dá sí i kò bá jẹ́ pé ẹ sí lórílẹ̀ nàìjíríà níbi tá a máa ti ṣe níjọ́ tẹ bá ti gbọ́ wípé a fẹ́ ṣiṣẹ́ a fẹ́ ṣe iṣẹ́ ìránṣẹ́ yìí aṣọ funfun ni kẹ́ ẹ wọ̀ lọ́jọ́ náà nítorí pé ọ̀rọ̀ kan jáde nínú ìwé dáníẹ́lì orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó ní ọwọ́ kan kàn mí tó gbé mi kó lórí eékún lọ́jọ́ náà ni ọwọ́ máa kàn ẹ́ níbi tó wà kò sí ohun tó béèrè lọ́wọ́ ọlọ́run ni tí kò ní ṣe fún ẹ ní ọjọ́ náà dá sí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí lórúkọ jésù ọ̀rọ̀ ẹ ayọ̀rísí rere orúkọ ìgbékalẹ̀ revival yìí ni pé nínú ìwé ìfihàn orí keje kà láti ẹsẹ̀ kẹsàn títí dé ìparí nígbà tó parí ọ̀rọ̀ náà jáde wípé gbogbo àwọn tó ń wọṣọ funfun yìí la ó nu gbogbo omijé nù kúrò ní ojú wọn gbogbo àwọn tó ń wọṣọ funfun yìí ni a ó nu gbogbo omijé nù kúrò ní ojú wọn nínú omijé nù kúrò ní ojú wọn òun ni àkọlé program yìí tó bá gbàgbọ́ mi mọbi tó ń gbà sunkún tí sátani tó fi ẹ̀ṣẹ̀ sìn tó ń jìyà lórúkọ jésù ẹni tí mò ń sọ fún ẹ yẹn ọlọ́run gbogbo àgbáyé ní orúkọ ọmọ rẹ̀ jésù kristi